ọba àkànbí ṣèdárò ìmáàmù àgbà ìlú ìwò tó dolóògbé wọ́n ti kéde ikú ìmáàmù àgbà ìlú ìwò sheik abdulfatai olódodo ẹni tó jáde láyé lọ́jọ́ ẹtì friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ olúwo ti ìlú ìwò ọba abdulrasheed adéwálé àkànbí ṣàpèjúwe ikú bàbá náà gẹ́gẹ́ bí àdánù ńlá fún àwọn mùsùlùmí ìlú ìwò àti ti ilẹ̀ yorùbá lápapọ̀ ó bá gbogbo àwọn èèyàn agboolé fojúgbayì nílùú ìwò àwọn olùjọ́sìn ní olúwo central mosque àti gbogbo mùsùlùmí ilẹ̀ yorùbá kẹ́dùn olódodo tó rèwàlẹ̀ àṣà ọba àkànbí sọ pé mùsùlùmí tòótọ́ tó di òpó ẹ̀sìn mú nínú ìtàn ilẹ̀ ìwò ni ọkùnrin náà ó ní ẹ̀kọ́ dídúró lórí òtítọ́ tí òun kọ́ nínú ẹ̀sìn islam ló jẹ́ kí olódodo di ìmáàmù àgbà ìlú ìwò ó ní òun kò sì ní yẹsẹ̀ nínú eléyìí lórí ìṣàkóso mọ́ṣáláṣí náà olúwo fi kún ọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ ali ibrahim pé ìlú ìwò jẹ́ ìlú tó ní ìtàn tó dángájíá nínú islam bàbá ìmáàmù ọ̀hún kò sì gbọ̀jẹ̀gẹ́ nínú ìlànà ìsìn náà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbé ìgbésẹ̀ tako bàbá náà lásìkò tó fẹ́ di ìmáàmù àgbà ṣùgbọ́n òun dúró lórí òtítọ́ ọba àkànbí gbàdúrà pé kí ọlọ́run fi orí gbogbo àìṣedédé bàbá náà jìn kó sì tẹ́ sáfẹ́fẹ́ rere Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV faith adébọlá ló kà á sétí ìgbọ́